Good morning, everybody. Today, we want to deal with a topic called the galvanometer conversion. Galvanometer conversion. Now, kí la ń pè galvanometer? Galvanometer is just an instrument that you use to detect small amount of current now this galvanometer bó ṣe wà yẹn pé kò lè measure ju eh, current kékeré you can convert it to an ammeter that is capable of measuring a large amount of current and because an ammeter is a is an instrument that is used to measure current it can measure a very large amount of current you can also convert this galva this same galvanometer to a voltmeter an instrument that is capable of measuring uh, voltage now there are ways in which you can convert it now we say that galvanometer measures small current small current ammeter measures hmm, ammeter measures large current Both voltmeter. measures voltage. Now, a lè convert wọn based on Baba a bá ṣe connect wọn. Now, taba a bá convert galvanometer sí ameter that is taba a bá kó lè measure current tó tóbi bíi ti ammeter. Now, ó ní bọ́n ṣe máa ń ṣe we connect a resistor to it in parallel. We connect a resistor to it in parallel now look at the galvanometer yín tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé bó ṣe wà ẹ́ galvanometer fúnra ẹ̀ ó ní internal resistance títí ẹ̀ now tá a bá fẹ́ sọ di ammeter now tá a bá fẹ́ sọ di ammeter báyìí níta kan máa ṣe ni pé a máa connect ẹ̀ in parallel pẹ̀lú resistor kan now báwo la ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ká gbà pé bí galvanometer ẹ ṣe wà ẹ báyìí kò lè measure ju one ampere lọ àwa fẹ́ measure a current that is as big as twenty ampere now it is known pé tá a bá connect nǹkan in parallel bóyá current twenty ampere a fẹ́ wọlé sí báyìí ṣe ti get báyìí tí current twenty ampere a fẹ́ wọlé sí báyìí tá a bá allow ẹ̀ kó wọlé directly sínú galvanometer yìí ó ṣeé ṣe kó ba galvanometer yẹn jẹ́ because agbára ẹ̀ ò kọjá one ampere now but tá a bá connect resistor in parallel sí galvanometer yìí ní tó máa ṣẹlẹ̀ ní pé bí twenty ampere yẹn ṣe ń wọlé tó bá ti lè dé junction yìí kàkà tí twenty ampere fi máa wọnú galvanometer direct one ampere ló lè wọnú ní galvanometer ilé gbà ìyókù nineteen tó kù ara wọlé tó bá ti wọlé báyìí ó máa wá wọlé sínú resistor yìí so tó bá ti dé junction yìí one tó yẹ kó lọ sí daga maximum one tó yẹ kó lọ sí the galvanometer lọbẹ whereas nineteen tó kù á wà pass across this uh, resistor so the voltage now um, the voltage drop across the two will be the same so a máa equate voltage drop tó wà drop voltage tó wà drop sórí voltage uh, sórí sórí galvanometer àti voltage tó wà drop sórí resistor yìí a máa wá equate wọn papọ̀ orúkọ resistor yìí resistor yìí gbọ́dọ̀ jẹ́ resistor tó jẹ́ resistor tó kéré gan because tí resistor yẹn ò bá kéré kò ní lè ànílérí arrangement perfect na orúkọ rẹ̀ sí store yìí náà máa ń pè ní shunt orúkọ ẹ̀ náà máa ń pè ní shunt so small resistance ta máa ń connect in parallel mọ́ voltage òun náà pè ní shunt now tó bá ti rí báyìí voltage drop wọn will be the same because when, it's when circuit is in parallel the voltage drop in each of the the voltage drop in each of the loads or resistor is always uh, the same so bá a ṣe máa ń convert galvanometer sí ammeter nìyẹn ṣe ti get wa báyìí bàtà wa fẹ́ convert galvanometer sí voltmeter òun náà simple this galvanometer to ameta. now tá a bá fẹ́ connect galvanometer to voltmeter a fẹ́ convert galvanometer sí voltmeter òun náà rọrùn nǹkan tá a máa ṣe ni pé a máa connect resistor tó tóbi in series pẹ̀lú galvanometer yẹn a máa connect resistor tó tóbi in series pẹ̀lú ẹ̀ àbá la ṣe máa ṣe àkọ́kọ́ báyìí galvanometer yìí àwa connect one resistor tó tóbi pẹ̀lú ẹ̀ in series a bá ti connect ẹ̀ series mọ́ resistor tó tóbi now mo sọ lẹ́ẹ̀kan mo ní galvanometer ó ní iye current tó lè measure ṣé n get báyìí káàpé galvanometer ilé kò lè measure ju one ampere now a fẹ́ kó measure voltmeter ní tó máa ṣẹlẹ̀ ojú wípé tí voltage kan tó bá very high take for example báyìí káàpé bí bàbá mẹ́ta ṣe lè mẹ́rin one ampere yìí ó ní internal resistance three ohm ó mì wípé voltage tí ó lè gba tó lè wọnú voltmeter yìí kò ju three voltage lọ because we know that V is equal to what I IR and that was one times three which is uh, three volts so ó mì pé voltage yóò lè measure ju three volt lọ but tá a bá fẹ́ kó measure resistor resistor uh, voltage tó tóbi tó tóbi ten volt or twenty volt or fifty volt ẹ̀yẹ́ káàpá fẹ́ measure ten volt now káàpé voltage ten volt ló fẹ́ wọlé ẹ̀yẹ́ káàpá fẹ́ measure ten volt káàpé voltage ten volt ló fẹ́ wọlé normally voltmeter yóò lè gbà ju three volt lọ and tá a bá connect circuit in series one thing is constant current kan ló máa flow through gbogbo àwọn load tó wà ń bẹ̀ tàbí resistor tó wà ń bẹ̀ now nǹkan tó máa wá ṣẹlẹ̀ ní pé the only thing tó máa yàtọ̀ ni pé voltage drop lórí load kọ̀ọ̀kan ó máa ó máa yàtọ̀ síra wọn so since tó yẹ pé three volt lélẹ́ẹ̀lẹ́ gbà tí kinní bá wọlé in series ó mì pé nígbà tẹ́lẹ̀ bá ti gba three volt títí ẹ̀ tán seven tó kù yẹn resistor yìí ló máa wá gbà sára so by that a lè rí di the same current yẹn ló máa flow because the something is in series a lè read the voltage yẹn a read it correctly because of the resistance ta resistor ta connect sí this resistor is usually a very large one and orúkọ resistor yẹn náà máa pè ní multiplier so it is a large resistor that you connect in series with a galvanometer to be able to measure voltage to be able to measure voltage and act as if it is a voltmeter so the voltage drop will now be the remaining voltage drop will be here so táàpé ten volt ló wọlé three volt ní galvanometer ilé gbà so seven tó kù resistor yìí máa gbà sára so and current tó wà níbí one ampere ní mẹ́rin ní one ampere ló lè wọlé sí one ampere ló wọlé ní ó lè ní galvanometer ilé gbà ó mì pé one ampere náà ní resistor ilé gbà because the current is always constant in a series circuit so one ampere ní ó máa gbà so what you are going to calculate is We are going to use the voltage drop here to calculate the resi the value of the resistor so ẹ jẹ́ ká wo àwọn question kọ̀ọ̀kan ká wo bá a ṣe máa convert àwọn bọ́n ṣe ń convert galvanometer sí ammeter kádé ọ̀bọ̀n ṣe ń convert galvanometer sí voltmeter ẹ ká wo àwọn question tá a ti prepare alẹ́ sí ibà. A galvanometer of resistance five ohm give a full scale deflection when a current of fifty milliampere flows through it how will you convert it to an ammeter omi ìpamọ́ ní láti convert ẹ̀ sí a máa connect ẹ̀ parallel so ẹ ká kọ́kọ́ wò ná this is a galvanometer resistance is five ohm and the current the current is a eh, fifty milliampere so this is the galvanometer you need to connect to a shunt you need to connect it to a shunt How do you do that? And they said that we want to measure a current capable of uh, eh, 2 ampere. So 2 ampere. Now, ẹ ká mọ iye current because this is milliampere. So I galvanometer, let me say IG. IG is equal to 50 milliampere as 50 divided by 1000. Ní ìpè this is uh, eh, 0.05 ampere. So 0.05 ampere one point two oh five ampere ní galvanometa ilé gbà ṣùgbọ́n wọ́n fẹ́ measure current two ampere ó pọ̀ jura wọn lọ ẹ̀ka ọba ṣe lè ṣe náà ó mì pé nígbà tó lè gba one point oh five ó mì pé one point oh five yẹn ló máa lọ bí ló máa lọ ní galvanometa yẹn eléyìí tó kù tó jẹ́ two ampere yẹn so we now see that current going through the resistor will now be two minus oh point oh five which is one point nine five ampere so one point nine five ló máa lọ sí báyìí so tí one point two five bá ti wọnú galvanometer ìyókù one point nine five tó fi máa pé two á wọnú resistor yìí now let's look at the let's now look at it we all know that the voltage drop here is equal the voltage drop here so voltage drop in the galvanometer is equal to voltage drop in that uh, resistor and how do you get that so our voltage drop will be what I G times uh, this uh, what's the resistance of galvano metal which is that small r is equal to what i r times the resistor that is here that we don't know so how do we go about this we say um what's our ig 0.05 times uh, times 5 is equal to um what's the next one 1.95 times r Now, this one will be what? 0.25 equals to 1.95 R. So R now equals to 0.25 divided by 1.95. And what will be our answer? Our answer, let's check. I use my calculator here. Our answer would be uh, 0.25 divided by 1 answer. So our answer is, uh, is 0.128 ohms. So we need a resistor of uh, eh, 0.128 ohm, a resistor as low as 0.128 in order to be able to convert our galvanometer to uh, ammeter. We need to connect it in parallel. So this is the value of the resistor. I need ní to convert ẹ̀ sí. Ta bá fi sí, ta connect in parallel, I'm going to measure current tó wà as low as uh, two ampere. Now let's answer the second question. Now, the galvanometer of resistance 5 ohm give a full scale deflection of 10 milliampere. How will you convert it to a voltmeter capable of measuring 20 volts? Now, nǹkan tá a need ni pé a connect in series. This our galvanometer series with a big resistor eh, which is called a multiplier now voltage to fẹ́ wọlé voltage to máa wọlé will be voltage that will enter will be um, voltage that will enter voltage required is uh, eh, 20 volts now this is galvanometer the current it can measure is 0.01 ampere the ig so 0.01 ampere I converted it from milliampere, so 10 milliampere divided by thousand would be 0.01 ampere. So that's why I converted it. Now, the resistance is uh, eh, the resistance is 5 ohms. You don't know the value of this resistance. Now, gbogbo nǹkan tá a mọ̀ ni pé nígbà tó ti rí bí eléyìí, the total voltage in this one now be what? 0.01 times 5 and that's what 0.05 volts nàgbà láti mọ̀ pé point two oh five volt ló lè wọnú ló lè wọnú bíbà all we need to know is to get the value of that uh, eh, voltage to our v so our vr the voltage that we enter this place now be what since this is 0.25 volt you just say it is uh, eh, 20 minus 0.05 and that's what 19.95 volt so tí 0.25 volt bá wọ bí 19.95 volt máa wọ ibi báyìí so ó mì wípé ní tá a máa wá ṣe ni pé we need to get the value of the resistor tá a máa connect and we all know that VR is equal to what IR IR times eh, R now current tó current tó wọnú galvanometer ẹ̀ since tó yẹ kí wọ́n connect ẹ̀ in series pẹ̀lú resistor yìí current tó wà nù tó ní máa tó wọnú galvanometer ẹ̀ náà ló máa lè wọ maximum current tó lè wọnú galvanometer ẹ̀ náà ló máa lè wọnú resistor yìí so therefore ó mì pé nǹkan tá a máa sọ ni pé our IR is equal to IG because uh, it is connected in series so nta máa ṣe ni pé since we know that our VR is nineteen point nine five and our IR is what o oh point o oh one and just say R so our R now will be equal to nineteen point nine five divided by 0.01 and that's what 1995 ohms so the value of the multiplier here is uh, 1995 uh, volt, volts so uh, ohms sorry ohms so that's the value of the resistor that you connect in series with that kind of galvanometer that will be capable of measuring a voltage that is of uh, 20 volts i believe you have enjoyed this video so much If yes, please kindly subscribe to our YouTube channel, follow and um, follow and like our video and uh, share it with your loved ones. Thank you so much. God bless you.